alhamdulillahi rabbil alamin alibaqi wa gairuhu la yadum wasalaatu wasalaamu ala rasulihi alamin nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó ṣe wípé kò ní í kú láéláé ọba tí ó máa ṣẹ́kù lọ gbére gbogbo ń tó bá yàtọ̀ sọ́lọ́run ọba nínú gbogbo ẹ̀dá pátá ń títí padà dé bá òní gbogbo wọn ṣe atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tá a mọ̀ sí sàábé ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run ṣe wá lẹ́nìkẹ́ nínú ìjókòó tí ó ré kọjá ńlá sọ nípa àlùjánà onídẹ̀ra àti ròyìn tí ó wà àlùjánà bó làlùjánà báwo ló ṣe rí àwọn nǹkan wo lọ́lọ́run bá fi kọ́ àwọn nǹkan gbádùn wo níbẹ̀ ní àlùjánà iṣẹ́ ariwo látọ̀jú lẹ̀ tá bá fẹ́ wo àlùjánà onídẹ̀ra níjókòó tòní lágbára ọlọ́run bá àwọn Yorùbá ní ntọ́ba jọun iná làáfi wọ́hun èèpo ẹ̀pà ńlọ́jọ́ pósí ẹ̀ lérí lẹ́yìn tá a ti sọ nípa àlùjánnà onídẹ̀ra ó yẹ ká tún gbọ́ nípa nẹ́nà ilé méjì péré onímbẹ àlùjánnà àti lẹ́nà kálukú ní ọ̀wà sẹ́sẹ̀ ìtọ́ba wò ó níbẹ̀ nínú Suratul Insan ọlọ́run ní òun ọlọ́run bá subhanahu wa ta'ala òun ti fi ọ̀nà méjì lẹ̀ fọmọ ẹ̀dá ènìyàn ọ̀nà tí ó tọ̀ tí èèwọ̀ àlùjánnà onídẹ̀ra àbọ̀nà tí ó tọ̀ tí èèwọ̀ ná inna hadaynahu sabil imma shakiran wa imma kafura yìí máa kọ́ tọ̀nà tó dáa kọ́ wá dúpẹ́ fọlọ́n ọba tó bá dijọ́ gbin dàlù kíyàmà tàbí kọ́ tọ̀nà èyí tí ó dáa kó o ṣiṣẹ́ bú láyé ń bí kọ́ wá kó sínú ná lọ́rùn ọlọ́run o sẹ́ni kọ̀ọ̀kan wà lẹ́yìn tí ó wù àlùjánnà onídẹ̀ra iṣẹ́ ẹbú má ọ̀rọ̀ àlọ́run má àlẹ́ṣẹ́ iṣẹ́ rẹ iṣẹ́ àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn ẹni rẹ ọlọ́run wá fẹ́ nìkọ̀ọ̀kan wá ṣe o ní tí mò ń gbìyànjú láti ṣe àlàyé ni pé àkórí ìdánilẹ́kọ̀ọ́ tòní oníwàsónàr wà asbáàbù dọ̀kọ́lẹ́yà bó o ní náà ṣe rí wà asbáàbù dọ̀kọ́lẹ́yà àwọn aṣẹ́ bú wo àwọn aṣẹ́ láabi wo ń lè ṣe àtọ́kùn lọ síbi kéèyàn wọ náà ọlọ́run mọ̀ sí àlọ́ náà o sí alọ́mọ àlùjáná onídẹ̀ra ọlọ́run bá ọba àlekè ọlá aláàánú lọ́lọ́run kò fẹ́ wá fún ya nínú ayé alukur'an máa yẹ fún alùlọ́wọ́ bíi àdàbíkùn ọlọ́run ní oore wo ni kó wọn ó fìyà jẹyìn oore wo lọ́fẹ́ sẹ́wọ̀n àǹfààní wo lòun ọlọ́run fẹ́ rí níbi kó wọn ó fi fìtínà báyìí kẹwàá nù hílàhílo ìpáyín kéke sùmọ́tẹ́ bá ti gbòòrùn ọlọ́run bá gbọ́ tóun sọ orí fún yín tẹ́ ẹ̀ sì ń dúpẹ́ tẹ̀ ń jọ́sìn fún ọlọ́run ọba ọba aláàánú ọmọ oníkẹlẹ ọlọ́run ọba ọlọ́run ò fẹ́ wá fún ya kò fẹ́ wá fún náà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń sọ nípa rẹ̀ ní suratu tauba bil mu'minina ra'ufun rahim aláàánú oníkẹ́ oní anabi wa muhammad sallallahu alayhi wa sallam ńlọ jẹ́ fún gbogbo ayé pátá anabi náà ọ̀nà ọ̀làgò kìlọ̀ fún wa kó n bí àwọn iṣẹ́ ẹbú ètò lè gbé ni wọ àlùjáná onídẹ̀ra kó tó di pa wà á lọ síbi eléyìí ẹ jẹ́ wọnú alukurani alápọ̀nlé káwọnú súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àyàwó ló ń tọ́ka sí iná àti bíná bó ṣe rí àwọn àdífì wo oníwáni nísọ̀ra kó n bí iṣẹ́ ẹbú ètò lè gbé ni wọ iná ọlọ́mọdé àwọn náà o nínú ayé alukur'an ìyẹn nínú suratu ali imran aya one thirty one àádóje ó lé ẹyọ kan ọlọ́ni wàtàkùn náírà lẹ́tí ọ̀ìndàt lẹ́lkàáfìrín ẹ ọlọ́ni ẹ páyà ẹ sọ́ra fúnná iná wo ni alẹ́tí ọ̀ìndàt lẹ́lkàáfìrín ilé tó ṣe pọ́lọ́mọba ó tọ́jú rẹ̀ lẹ̀ ọlọ́run tọ́jú náà lẹ̀ fún tani lílẹ̀ káfíìrì fún gbogbo àwọn kẹfìrí ayé pátá kẹfìrí inú èèyàn kẹfìrí inú àlùjànnà oríṣi ìran èèyàn méjì ẹ̀dá méjì náà ní ọ̀wọ́ náà èèyàn àtàlùjànnà bó lẹ́nu kọ̀ọ̀kan bó la ṣe ní jẹ́ kan nínú wọn torí ẹ̀ onídàánilẹ́kọ̀ọ́ yìí ló fi wá sáyé nínú àyà míì ọlọ́ni inna a'tadina lil kafirina salasila wa ghulalan wa sa'ira ọlọ́run ní dájúdájú òun ọlọ́run ọba àtẹ́dínlẹ́lẹ́ káfíìrì náà ọlọ́run ló ń ti palẹ́sẹ̀ lẹ́dẹ̀ kẹfìrí kí ni tó palẹ́sẹ̀ lẹ́dẹ̀ wọn àjàgà sẹ́kẹsẹkẹ lọ́wọ́ lẹ́sẹ̀ àti náà sàáyìn ọlọ́run ní òun palẹ́sẹ̀ lẹ́dẹ̀ kẹfìrí bó o lẹ́nu kankan bó o là sí ní jẹ́kan nínú wọn. wa qala ta'ala láàyè míì ìyẹn nu suratul kahf ọlọ́run bá ń sọ إنا a'tadna للظالمين نارا أحاط بهم سرادقها suradiquha ọlọ́run ló ń pa iná kan lẹ́sẹ̀ ilẹ̀ di gbogbo àwọn tí wọ́n bá jẹ́ alábòsí ẹ̀dá pátá ọ̀ṣẹ́bọ́lọ́jẹ́ ni alábòsí ni ọ kẹfẹ́rí lọ́jẹ́ ni bọ́gìbọ̀ ọ̀pẹ ni mẹ́ta lọ́kan ni ọlábòsí ìní ọ ọlọ́run ní dájúdájú òun ọlọ́run bá òun ti pa iná lẹ́sẹ̀ ilẹ̀ òun tọ́jú iná òun tọ́jú ẹlẹ̀ dẹ́ta ni di àwọn alábòsí ẹ̀dá àwọn ọ̀ṣẹ́bọ kèfèrí mùnáfìkì iná táwí yìí àhẹ́ àtọ̀bí ìmùsọ̀rọ̀ dínkù wá ọlọ́run ra gbàdínà náà ni bó o fẹ́ sá lọ kò síbi tó o fẹ́ sá gbà. wa qala ta'ala ọlọ́run bá tún sọ láàyè míì pé walladhina kafaru bi rabbihim walilladhina kafaru bi rabbihim adhabu jahannama wa bi'sal ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí pátá adhaabu jahannam iná jahannama a tí wọ́n ní í ṣe o wàbí ìsàlmọ́sír inú jahannama ọmọ burú níbi tẹ́dà máa ṣẹ́rí sí kì í máa sáàyè tọ́ da inú náà máa sáàyè ìsinmi kì í máa sáàyè ìgbádùn ààyè ìyà ààyè fìtínà ààyè payín keke ààyè ìlà ìlò ọmọ nínú náà ńlọ́mọ jẹ́ ilé aláìgbọràn aborí kankan onínú ná òní ṣe inú jahannama táwí yìí idha uliku fiha sami'u laha shahiqan wa hiya tafur bí wọ́n bá ti ń wọnú ná báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa gbọ́ ohun ìkùnyùmùnyùmù ná ohun lásán yóò tó kọ́ dẹ́rù àwọn níta lè fi wítìlà ká ìwà tó gbé tó lè gbé láyé ń bè ó náwọn iná tí wọ́n bá fi lọ́ọ́ fi múná wá láti ìlú kan wá sílùú míì bí ó sì máa kùn tìǹà já ànámọ̀ tó ń lágbára jù lẹ́yìn lọ ikùn rẹ̀ lásán ọmọ náà ti kọ́kọ́ kú ara ná bó tilẹ̀ pé wọn ò ní kú ń bẹ̀ wọn ò sì ní sẹ̀mí tó nítumọ̀ bẹ́ẹ̀ níná ni wọ́n máa ru fùú takadu tamayadu mina lagoyiz kódà iná ọ̀fẹ́ lè fara rẹ̀ ya nígbà tó bá rí àwọn ọ̀tá ọlọ́run takadu tamayadu mina lagoyiz kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha bí wọ́n ti rí ń kọ́ àwọn báàchì kan wọbẹ̀ nínú àwọn tí ó wọ̀ náà àwọn àsọ̀rí àkọ́kọ́ wọ́n bá ti ń kọ́ wọn lọ sínú náà wọ́n bá ti ń wọbẹ̀ bẹ́ẹ̀ làwọn màláìkà tó lọ́n fi hàn sọ dẹ inú náà náà ni wọ́n máa béèrè lọ́wọ́ wípé alam ya'tikum nadhir sáwọn olùkìlọ̀ òde bá yín láyé ni sáwọn àwòjíṣẹ́ ọlọ́run òde bá yín láyé wọn òde bá yín láyé àwọn àfáà náà wọn ò tọ́jú òní fi tó fi ajẹ́ pé o tún wá saborí kunkunkun tó fi ajẹ́ pé nínú náà lọ̀rọ̀ rẹ wá já sí lọ́jọ́ tòní wọn mọ̀lẹ́kọ̀ ọmọ sọ báwọn fáwọn ọmọ náà ọlọ́run má ṣe mi àtẹ̀yìn ọlọ́run má ṣe ní kọ̀ọ̀kan wa níkan nínú àwọn tí ó wọ náà o. kullama udkhila fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum nadhir sáwọn olùkìlọ̀ tí wọn ò dé báyìí láyé ò ẹ rí tẹ̀lé ẹ ráyè fọ́rọ̀ ọlọ́run ọba ọlọ́run mọ̀ sí alọ́mọ o nínú àyà mi àyè lẹ́yìn àrínú suratul Mulk àyà ẹlẹ́ẹ̀kẹ ẹlẹ́ẹ̀kẹfà sí ìkẹjọ àárín bẹ́ẹ̀ àwa náà tó láǹfààní ká lọ kà á láàyè mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọnu suratu al àyà ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́ta fifty five suratul Ankabut ọlọ́ni yawma yakshahumun yawma yakshahumul adhabu min fawqihim wa min taati arjulihim ẹ ọjọ́ ọ̀dàjọ́ lágbára ọjọ́ àlùkìyàmà yóò le fún kèfèrí lọ́jọ́ tá a wí yìí ńgbọ́n bá sọ wọn nù nátán yakshahumul adhabu ìyà ó bò wọ́n ìyà ó mú wọ́n dáadúú ni min fawqihim bí náà ṣe ń jó wọn látòkè bẹ́ẹ̀ náà máa jó wọn wa min taati arjulihim ní tó máa jó wọn láti abẹ́ wọn láti bí ẹsẹ̀ wọn bó ṣe ń jó wọn lọ́tún ni wọ́n máa jó wọn lọ́sì ni wọ́n máa jó wọn níwá ni wọ́n máa jó wọn lábọ̀ ọlọ́run má ṣe wá lọ́mọ aná o ọlọ́run ṣe alọ́mọ àlùjáná o iṣẹ́ ẹbú tí gbé ni wọn náà ọlọ́run mọ̀mọ̀ já lè ṣe o káwọn náà tún lọ kà á nínú suratul ankabut ayé ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́ta nínú suratul jinni bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tó ń ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا ayé ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú Suratul Jinn ọ̀nbẹ̀nbẹ̀ ọlọ́ni ومن يعص الله ẹ̀ ń bá ilé saborí kankan ẹ̀ ń bá ilé yapa àṣẹ ọlọ́run ẹ̀ ń bá ilé ṣe ọlọ́run tó tún ṣe òjíṣẹ́ rẹ̀ فإن له نار جهنم iná jahannama ó ń retí onítọ̀hún iná jahannama lónítọ̀hún ọ̀wọ́ kí wá sí pé àwọn bá ti wọ́n bá ti jáde náà sì máa lọ àlùjáná à khalidina fiha abada wọ́n mọ̀ mọ́ bẹ́ńbẹ̀ lọ ní gbére ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jí ọ̀sẹ̀ bọ kẹfìrí mùnáfíkì ẹni tí ọ̀gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn eléyìí ọ̀rà nù náà ni o tẹ́málẹ́ nìkan wọ̀ náà yọ jáde muwahidu mani ìkànnì àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lọ́kàn tó tọ́ dẹ́sẹ̀ ká àbómi mani tọ́lọ́wọ́ bò foríjì tẹ́ jáde láyé irú àwọn bá ní a lè wọ iná tí wọ́n tún wá padà jáde ńbẹ̀ látàrí ìmánì tí ń bẹ nù ṣùgbọ́n ọ̀tọ̀ ọ̀bá gbọ́lọ́hún gbọ́ tí ò sí ìmánì kankan nù gbáyà rẹ onítọ̀hún yóò máa bẹ́nu náà ní gbére ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà o. eléyìí jẹ́ díẹ̀ nù àwọn àyà alukur'an ètò dá lórí iná tabatuwa wo nù hadith anabi muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi àwọn hadith ńlọtún wa tí wọ́n fi ń laago kìlọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa pé ká jìnnà sí i àwọn iṣẹ́ burúkú èyí tó lè gbé ni wọná. imam muslim wọn gba àdìfì wá an abdullahi bin mas'ud radiyallahu anhu látara abdullahi bin mas'ud ọlọ́mọba niyọ́nu sí. ananabiya sallallahu alayhi wa sallam kọ́l yu'ta bin nari yawmal qiyamah la sab'una alfa zimam ma'a kulli zimamin sab'una alfa malak yajurrunaha. anabini tó ti jẹ́ ògbìn dàlùkìyàmẹ́ ọlọ́run pa àwọn màláìka láṣẹ wọ́n lọ wọ́ iná wá iná tá yìí ìjánu ti ń bẹ́ẹ́ fún ọ jẹ́ seventy thousand ìjánu yẹn ni pé àwọn ibi tíyàn ti lè gbà mú báyìí tíyàn ti lè wọ́ ọ jẹ́ seventy thousand máa kó lè zè máa mi sàbọ̀n ní alfa malak ìjánu kọ̀ọ̀kan báwọn màláìka bí wọ́n ti lágbára tó ń bí wọ́n ti jẹ́ ẹ̀dá tó lágbára púpọ̀ ń seventy seventy seventy thousand màláìka ẹgbẹẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláíkà ni ó máa di ìjánu kọ̀ọ̀kan mú nínú ìjánu seventy seventy thousand tí ń bẹ fún iná ó ń sọ nípa bó o níná bó o ló ṣe fẹ̀ tó ní ọlọ́run ṣàánú wa o ọlọ́run má jẹ́ á wọ náà o kí wá sí pé wọ́n wàá mú ìjánu wọ́n wàá gbé ńlẹ̀ kọ́ yajuruna wọ́n máa wọ́ iná báyìí ní turuturu turu bọ̀ wá sọ́dọ̀ ọlọ́run wa fi sahihain nínú àdìfí mi ti ń bẹnu Bukhari àti Muslim àdìfí Abu Huraira ń lọ́gbà wá ànàbíyà sallallahu alayhi wa sallam ó ní ànábì ọlọ́run àlékún ìkẹ́ àtìgẹ́ ọlọ́run bá kọ́ máa bá ànábì sọ pé naarukum haadhihi iná yín yìí iná tilé ayé yìí máa yóò kédo bànú Adam iná tilé ayé ìtọ́mọ ànábì Ádámà ètè ń dá gbogbo náà pátápátá látijọ́ tí ẹ̀dá àkọ́kọ́ títí ń sẹ̀mí tí edori nathan dá lọ́wọ́lọ́wọ́ báyìí iná ẹ̀lẹ́ntíríkì ni iná àjọba ni iná epo èbó ni iná bá gbogbo ti ń jẹ́ ná pátá gbogbo ná látòkè tí e délẹ̀ gbogbo náà ń pátápátá júzi on wáhidon min sabuina juzan min nari jahannam gbogbo náà tí wọ́n dà nílé ayé tá yóò fi parẹ́ ìdá kan lọ́sẹ̀ jẹ́ abala ẹyọ kan oní gbogbo náà tilé ayé ńlọ́jẹ́ nínú iná ètò jẹ́ ìlọ́po lọ́nà àádọ́rin ètò lọ́wọ́ bá tí ó fi jẹ ọmọ náà tó bá jẹ́ ọ̀gbìn dàlùkì àmọ́ àwọn kẹfì àwọn òjìṣẹ́ abẹ́ wa ń sọ fún anabi wípé a eré òjìṣẹ́ lọ́wọ́ bá iná àlàkáfíà tápẹ́ náà táyé yìí nìkan lọ́wọ́ bọ́ bá fi jẹ kèfèrí ni ó fi jẹ mùnáfìkì ni ó fi jẹ ọ̀sẹ̀ bọ́ tó bá jẹ́ ọ̀gbìn dàlùkì àmọ́ eléyìí gan ti tó àbílẹ̀ àbí náà ayé ìkọ́ni tẹ́gbẹ́ tó bá jóyàn báyìí yọ yányàn ni tí ó dúdú tí wọn ò tiẹ̀ ní dá màmá anabi ní ìnáhà fòdélàt anabi ní ẹ̀dákẹ́ kọ̀mọ́lélẹ́yìn ònìkan wọn ó sì àdìpẹ́lẹ́ rẹ̀ lọ́nà àádọ́rin gbogbo ẹ̀ pátá ni wọ́n fi wá máa fi fìyà jẹ aláìgbọràn tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́mọ̀sánú wa o ọlọ́mọ̀síwálẹ̀dà tí ó wọ náà o ọlọ́mọ̀foríjì wa o iṣẹ́ ibi tí máa ń gbé ní jìnnà sálùjánà tí máa jẹ́ kéèyàn ó lè ṣiṣẹ́ ẹ̀ná ọlọ́mọọmọ já lè ṣe sànú ọlọ́run bá òjì káàánú rí ọlọ́run bá jí ó lé wa bá sànú ọlọ́run mọ̀jẹ̀ á wọ náà o. àdìfín mi ti àná sí ọgbà wá kọ́lọ̀ǹkọ́ bá ní yọnu sí i àdìfín náà òun náà tún bá ní lẹ́rù jọjọ oníkóńnà ẹ̀ńdà nàbíyí sallallahu alayhi wa ọlọ́run ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá níjọ́ kan fasamẹ́yìnà laba gbọ́ ohùn kan gbagbagba gbogbo gbígbígbà fakọ́ọ̀lá nàbí yìí sallallahu alayhi wa sallam ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní rálẹ̀ mu anabi wa ní atadruna ma hadha ohun tẹ́ ẹ gbọ́n ǹjẹ́ ẹ mọ̀ bí qulna Allahu wa rasuluhu alam sàbítọ́ gba àdìsí wa ọlọ́run ya ètò dánàbí lóhùn pé ẹ́n àmọ́ o ṣùgbọ́n tá àmọ́ tó sókun sí àyè kedere níwájú ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ kọ́ọ̀lù anabi wa sọ fún un pé hadha hajarun arsalahu Allahu fi jahannam mundu sab'ina kharifa fal'ana hina ntaha ila qariya òkúta ńlára bàǹdì tó tóbi bí àpáta kan tọ́lọ́wọ́n bá gbé sọ́ọ́nù ná láti bíi àádọ́rin ọdún sẹ́yìn seventy years ago tọ́lọ́n ti sọ òkúta ń sínú ná falẹ̀ ní ìsìn tẹ́ gbọ́ ohun ìgbà tó dénú ọ̀gbun ìsàlẹ̀sàlẹ̀ ẹ̀ná ńlọrun tẹ́ gbọ́n oúnjẹ àmọ̀ wípé bíná ṣe fẹ̀ bẹ́ẹ̀ níná ńlọ tún jìn bó ṣe á fẹ̀ tó bó ṣe jìn tó kì í máa ṣe ẹranko lọ́wọ́ mọ̀ kó bẹ́ẹ̀ ọmọ èèyàn àtàlùjẹ̀nù àwọn ẹ̀dá méjì tí wọ́n lẹ́jọ́ jẹ́ níwájú ọlọ́run o ẹranko ọ̀lẹ́jọ́ kankan tí ó jẹ́ níwájú ọlọ́run tayọ wípé kílétọ̀ kàn án ìwọ tó níwo ó sì kàn tí ò níwo nígbà tẹ́ ń bẹ láyé yá ìwọ náà kàn tiẹ̀ padà wọ́n bá ti ń kara wọn padà tán wọn ó sì máa di yèèpẹ̀. eléyìí ni kẹfìrí yóò rí tọ́ba àdìjọ́ gbin dàlẹ́ kíámà yẹn níbi tí ìdájọ́ ọlọ́run ti bá ti ń wáyé yóò ní yá láyétà ni kò ń tutù rọ́ọ̀bà. a ah, ọlọ́run o ó sì ṣèmi náà lẹ́ranko kẹ́mi náà ó di yèèpẹ̀ tàbí kó o tiẹ̀ ṣe mí níyè pé kí n má tiẹ̀ jẹ́ ẹ̀dá kankan tí ó tiẹ̀ wáyé tí wọ́n tiẹ̀ gborúkọ rẹ̀ tí n tiẹ̀ níjẹ́yàn kankan torí n tójú kèfèrí ó rí nù ná yọ lágbára ọjọ́ àlùkìyàmà alàlùkà àfìrí iná gọ́ìrù yẹ̀sìr ọjọ́ tí ò ní rọrùn ìní ó jẹ́ fún kèfèrí ọjọ́ ìṣòro ọjọ́ wàhálà ó nínú ọjọ́ àlùkìyàmà ó jẹ́ fún kèfèrí ọlọ́run ṣàánú wa kọjọ́ náà jọ́ dẹ́nì wa lọ́rùn ṣe wá lọ́kan náà tí ó fọwọ́ ọ̀tún gbàwé iṣẹ́ wọn ṣe wá lọ́kan náà tó ṣe pé wọ̀yá nǹkọ́lébìlà àlè mọ̀sòrò tá a máa ṣẹ́rí padà lọ báwọn èèyàn wa ní ọgbà àlùjáde onídẹ̀ra ti dùnnú ti dùnnú táàfin lọ pàdé wọn má ṣe wá náà tó ṣe wípé ọwọ́ òsì òní wọ́n fi gbàwé iṣẹ́ wọn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹ̀ ń bá fọwọ́ òsì gbàwé lálùkìyàmà inú ná lọ́nítọ̀hún lọ ọlọ́run ṣàánú wa o àánú rẹ la fi lè fi wà lùjánná iṣẹ́ wa ọ̀dà oorun wá síjú àánú rẹ wá sì wò wá ṣe wá lọ́mọ àlùjánná mọ̀ ṣe wá lọ́mọ àná. ẹ jẹ́ mú àdéfì kan sí i kó tó di pa wàá lọ síbi àwọn iṣẹ́ bí wo ńlẹ̀ yìí ó ṣe kọ́rọ̀ ẹ̀dá kó tó di pé yá máa lọ sínú ná torí pé o ṣe báyìí máa lọ sínú ná torí pé o ṣe báyìí máa lọ sínú ná. ìkíní nínú àwọn àdéfì àdéfì tó kàn yín láàrin yìí Nu'man ọmọ Bashir ńlọgbà wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ọ̀là níbi sọ wípé inna ahwana ahli nari adhaba man lahu na'lan wa shirakan min narin yaghli minhuma dimaguhu kama yaghli almirjalu ma yara anna ahadan ashadda minhu adhaban wa innahu la ahwanhum adhaba anabi lẹ́ntì yà rẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ jùlọ nínú àwọn ọmọ náà lálùkìyàmà ẹ̀ntì yà rẹ̀ tí ó kéré jùlọ nínú àwọn tí a bá wọ ná tó bá dijọ́ gbẹ̀dẹ̀ lálùkìyàmà ó ní arákùnrin kan tó ṣe pé yóò bọ bàtà méjì wọ ná ìkan ń bẹ lẹ́sẹ̀ ọ̀tún ìkan ń bẹ lẹ́sẹ̀ òsì rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà láti bí bàtà tó wọ̀n yọ̀gìlì dìmáàgò mìnìhómà ọpọlọ rẹ̀ yóò máa sọ kọ̀ṣọ̀ọ́ yóò máa ṣe kọ̀tọ̀ tó ń ti bó ṣe wọ bàtà náà ńlọpọlọ rẹ̀ ni ó tún máa sọ kọ̀tọ̀ yóò máa wá hó ọpọlọ máa hó bí ìgbà tí kòkò téèyàn gbé dáná téèyàn gbé sórí iná tí kòkò tó bá ti tó bá ti gbóná kọjá bó ṣe yẹ bí ó ṣe máa sọ bí ó ṣe lágbára wọn bẹ́ẹ̀ náà lórí tiẹ̀ náà òní yóò ṣe máa sọ kọ̀tọ̀ kọ̀tọ̀ tó nígbà bá dénú náà. máa yàrá àná àdánà ṣáda mí ni kò wá ní rò pé nìkankan tó ń bẹ tíyà rẹ̀ lágbára tó bí yà àwọn bó ṣe tó anabi ni mo fọlọ́ ń búra wa innahu la ahwanuhum àdáàbà àlìálí òun sì níyà rẹ̀ ó sẹ̀ pẹ́rẹ́ jùlọ nínú àwọn tí ó wọ̀ ná lálùkìyàmà àmọ́ ń bẹ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun mọ̀ sí alẹ́ ní tí ó wọ̀ náà àforíjìn rí Ọlọ́hun Ọba Ọlọ́hun jí ó lé wa bá àánú rí Ọlọ́hun Ọlọ́hun ṣàánú wa Ọlọ́hun mọ̀ ṣe wa lọ́mọ náà iṣẹ́ rẹ̀ ọlọ́run fi rọ̀ wá lọ́rùn ọlọ́run ṣàánú wa ọlọ́run kẹ́ wa síjọ́ àánú wò wá má jẹ́ á wọná o ìròyìn iná òun la ti ń gbọ́ yìí o ọlọ́run má jẹ́ á wọná o ṣàánú wọ ọlọ́run ọba o ọ̀dà àwọn yorùbá ní bẹ́tí ọba gbọ́ yìnkìn inú kan ìbá jẹ́ bí ọba sì nídìí obìnrin kan ìjẹ́kúmọ́lú àwọn iṣẹ́ bú kan àwọn ìdí pàtàkì kan ìní ọmọ fà tẹ̀ǹtì ọ̀wọ̀ náà tí ó fi wọ̀ náà tẹ̀ǹtì ọ̀wọ̀ àlùjánà tó náà fi wọ̀ àlùjánà a ti gbọ́ nípa aṣẹ́ rẹ èyí tá a lè ṣe tá a bá fẹ́ wọ àlùjánà onídẹ̀ra wọ́n yẹ ká tún gbọ́ nípa àti nánà iṣẹ́ ẹbí wo iṣẹ́ láàbùrú wo lẹ̀dá lè ṣe tọrọ rẹ ó fi adé ọyá máa lọ sínú ná báànú ọlọ́run bó ṣe tóbi tó báànú ọlọ́run bó ṣe pọ̀ tó ọlọ́run àní máa lọ sínú ná tí ò tiẹ̀ ní ná ní ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀ndàlùkíyàmá iṣẹ́ bí wo lẹ́yìn ó ṣe àwọn àfáà lè tọ́pọ̀ nínú àlùkùránì nínú hadith ibẹ̀ náà ni a ti mú wá kìí ṣe pé wọ́n gbé kalẹ̀ láti ọpọlọ ara wọn ṣùgbọ́n nísàkíyèsí sọ̀rọ̀ lọ́wọ́ ba àti hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tábà ń sọ nípa àwọn ntòlẹ́gbẹ́ ni wọ́n náà yìí oríṣi méjì ni àwọn kan bẹ́ẹ̀ ń bẹ̀ tó ṣe pé bẹ́ẹ̀yàn bá da lásà bíyàn bá ṣe níṣẹ́ tíyàn bá da lẹ́sẹ̀ onítọ̀hún yọ̀ọ̀rà bójó sínú náni kò tiẹ̀ ní jáde láíláí àwọn kan bẹ́ẹ̀ tó ṣe wípé èèyàn lè padà jáde nínú ná èèyàn ọ̀kọ́ wọ nẹ́ná bọ́lá wọn bá forí jiyàn táànù rẹ̀ tí ò léèyàn bá èèyàn ọ̀kọ́ wọ nẹ́ná ṣùgbọ́n ń bọ̀ bá yáyọ́ padà jáde nínú ná bẹ́ẹ̀ bá lọ bí just five hundred thousand years nínú ná àná ọlọ́run wà á dé mọ́ náà máa lọ sálùjá náà onídẹ̀ra ojú àpá yìí sì jojú ara ọlọ́mọdé àwọn náà tó wà lùjánà àwọn okùnfà àkọ́kọ́ léyìí tó ṣe pé ẹni tó bá dá lẹ́sẹ̀ yóò rà sínú náà ni kò sì pé yóò jáde rárá àwọn àfáàkà bíi mẹ́fà ni ìkíní nínú rẹ̀ àṣírìkòbìlà ìṣẹ́bọ sọ́lọ́m ọlọ́run dá gbogbo ẹ̀dá pátá àtẹ̀yàn àtàlùjànú àtigi gbogbo nǹkan pátápátá wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni àtẹ̀yàn àtàlùjẹ̀nu òun ò torí kíni kan dá yín jùkẹ́lẹ́ bá àmọ́ jọ́sìn fọlọ́wọ́n bá lọ. nígbà wá délé ayé sọ wá ń sin lọ́hùn ó sin lọ́hùn mọ́ òòsà ló ń bọ̀ òkè ìbàdàn ló ń bọ̀ odò ló ń bọ̀ yẹmọjà lẹ́ ń sìn òòsìn lọ́hùn mọ́ ànábì ọlọ́run tọ́lọ́run Muhammad sallallahu ó jẹ́ àmọ̀ wípé kò sẹ́nì kankan tó lẹ́tọ̀ sí ká máa sọ pé ya Allah tá a máa dojú àdúrà pé a gbọ́dọ̀ sọ pé ya Muhammad bọ́ bá sọ bẹ́ẹ̀ téyìn ọba tú bá tẹ̀ jáde láyé inú náà ní ọ̀rà sí kámẹ́sẹ̀ wá sọ lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù gbogbo àwọn ànábì Ọlọ́run pátá wọn ò ní kẹ́nìkan kọ́ máa sin àwọn ànábì yẹn sátọ́ bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà Ọlọ́run ó bi léèrè pé à ń takùrù tàlẹ̀ náà sí tàkìdóni wà ó mìyà ìlàhàyìn mìndónìlá tí wọ́n lẹ́nu káwọn èèyàn máa sìn ọ́ oníwà àti yàrá nìkan nìkan máa sìn ká máa sìn mí ọlọ́run ọba mọ́ yóò ní ọlọ́run ò ẹnu mi ọ̀gbá ǹjẹ́ wí bẹ́ẹ̀ mímá fún rẹ̀ ọlọ́run ọba tó tó fún rẹ̀ ọlọ́run ọba níta nàbí yìnsá tí ó wí nù máa kóòtù láwọn ilé àmà amárùtà níbí ìwé nǹkan kan fún wa táyọ̀ ń tọ́ pamí lásìkò pé kí n wí fún wa kí ni nǹkan náà ni pé àní ibudullaha rabbi wa rabbakum lára nǹkan tó lè gbéyàn wọ iná jùlọ tó sì pé èèyàn ọ̀rà nù náà kò tiẹ̀ ní jáde níbẹ̀ láéláé ó ní àṣírìkù billah ìmọ̀rọ̀gún mọ́lọ́mọba níbi ìjọsìn òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó wọ̀ wá ní ìṣọ́ra púpọ̀ kó ń bí ẹbọ nínú hadith ìtàbùrẹ́rà tí ó gbà wá òjíṣẹ́ náà bá sọ pé ijtanibu al-mubiqati sab'a àwọn ẹ̀ṣẹ̀ méje kan bẹ́ẹ̀ ìmọ̀ ń sọ ẹ̀dá dẹni ni anabi ni ẹ jìnnà sí. kọ́ọ̀lù wa ya Rasulullah àwọn sàbẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wò làwọn ẹ̀ṣẹ̀ ọ̀hún eré òjíṣẹ́ náà bá dákọ̀ rẹ̀ fún wa a fẹ́ gbọ́ a fẹ́ mọ̀ ọ́n kì í sí láti lè bá a dá àwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n láti lè bá a jìnnà sí ni. nǹkan ọ̀kọ́ tán níbí kọ́kọ́ dákọ̀ òun ni al-ishraku billah ìmọ̀rògún mọ́lọ́wọ́n níbi ìjọsìn ìṣẹ́bọ sọ́lọ́wọ́n ọba ń sọ nípa ìṣẹ́bọ sọ́lọ́wọ́n yìí oníkéyìn ò tún lẹ́lòmíì téèyàn ń ké pè téèyàn ń dojú àdúrà kọ yàtọ̀ sọ́lọ́wọ́n ba ó tún lẹ́lòmíì tó tún wólẹ̀ fún yàtọ̀ sọ́lọ́wọ́n ba subhanahu wa ta'ala ó tún ní lẹ́mìí pé ẹnìkan bẹ tó lè gbà ọ́ lẹ̀ ó lè ṣe wòsàn fún ọ yàtọ̀ sọ́lọ́wọ́n ba subhanahu wa ta'ala ó tún ní nǹkan míì tó tún pa ẹran fún ó tún láwọn ìyá kan tó tún bẹ̀rù àwọn ìyá àyà ó tún láwọn ìyá àyà kan tó ń bẹ̀rù yàtọ̀ sọ́lọ́wọ́n ba subhanahu wa ta'ala pé àkíní ọlọ́run gangan nu kùránì ọlọ́run ní abẹ́rù àwọn ayé lẹ́ẹ̀mejì ká tó bẹ̀rẹ̀ nbọnú ayàwó lọ́wọ́ ò tó ń parọ́ ọmọ ọlọ́run wala takhafun wa khafun ọlọ́run lè gbọ́dọ̀ bẹ̀rù oṣó ẹ̀ bẹ̀rù àjẹ́ ṣùgbọ́n ọlọ́run nìkan ni kẹ́ ẹ bẹ̀rù a ní oṣó oògùn oògùn ń bẹ àwọn ẹni bí sì ń bẹ ṣùgbọ́n ọlọ́run jáàmà wípé wa ma hum bi bi min ahadin illa bi idhnillah ẹni bí ò lè dìgbòlù yàn wọn à lè fi nira kẹ́ni kankan ilà bí ìdínlá àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run yẹn ni wípé ká jìnnà sẹ́bọ ṣíṣe tá a bá ń sọ nípa ẹbọ àwọn abala tọwọ ọmọ pọ kọmọ lórí ká fi odindi èèyàn ká irú bọ ẹbọ kọjá báwọn ẹbọ ṣíṣe kọmọ lórí pé a ọ̀rọ̀ ìlú ń dàrú àwọn arúnmalẹ̀ ń bínú abúkẹ́ méje ààfin méje orí ọmọ tuntun méje kọ̀mọ́ lórí eléyìí ò nìkan kọ̀mọ́ lórí kéèyàn ó gbé òkúta wọlé kọ́mọ́ wá tapo sí i kó yíká ọ̀tún yíká òsì wájú rẹ̀ kọ̀mọ́ lórí eré ìbejì ẹbọ tayọ gbogbo àwọn nǹkan tá a kà á lẹ́hùn àwọn ètò gbajúmọ̀ jù ń atẹ́gùn wọn máa gbé báyìí yọ máa sọ pé tọ̀ yọ máa sọ fún pé láwọláwà lákùwọ́ta ilá abilá ẹ̀ mo ti sọ fún ọ tẹ́lẹ̀ o láwọláwà lákùwọ́ta ilá abilá ètò oṣù mẹ́nu ọ̀nà kó lè ọmọ bá wọlé nígbò lè bá wọlé tán ozọ́wọ́ wọn wà fi jọ lórí báyìí pé sáà ló fò zọ́wọ́ sẹ́nu ọ̀nà fún sáà ló fẹ́ mú yẹn ni pé nígbẹ̀kẹ̀lé inú ọlọ́run ọba tó ṣe pé ọlọ́run lè tọ́lọ́run ò lè forí rẹ̀ jiyàn tó ṣe pé àfi kéèyàn ò túbá nìkan ni a fi lè rójú rí ọlọ́run ọba bí ẹbọ kò sí àfi kéèyàn ò túbá ni a fi lè báyọ̀ ọlọ́run ọba pàdé nínú suratul maida Allah subhanahu wa ta'ala ń sọ fanu ayé ẹlẹ́ẹ̀kejìléláàádọ́rin ọlọ́ni innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́ni gbogbo ẹni yòówù tọ́bẹ̀ ilé kú lórí pé ń ṣe bọ́ sọ́lọ̀ tí ò tú bá tí ò ronú pòwàdà tẹ́ ẹ jáde láyé wíwọ àlùjánná ó ti dèwọ̀ fún nítàn ẹni tí ó bá wá wọ àlùjánná wà ó náà iná náà ní ibùgbé rẹ o wà á máa lè dọ́ọ̀lì mí ìnàmí ansọ́ gbogbo alábòsí ẹ̀dá pátá gbogbo ẹ̀ṣẹ̀ bọ́ mùnáfìkì kèfèrí ọlọ́ọ̀ni kò sẹ́ni tí ó ràn wọ́n ṣe tí ó gbà wọ́n lẹ̀ níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ́ nǹkan àkọ́kọ́ ńlẹ́lẹ́yìn nínú ìjókòó etí ń bọ̀ lágbára lọ́wọ́ bá a máa tẹ̀síwájú wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah Allahumma ij'alna mimman yastami'una al-qawl fayattabi'una ahsana ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab.